وعلى آله وصحبه وسلم تسليما غير المغضوب عليهم قرأت فاتحة غير عبد العزيز بكيد واتونا صراط المستقيم أخو أوني كيشونا يوكو أخو وما أتوى يوم الله كاتنين غير المغضوب غير المغضوب عليهم غير غير الاتياف المغلوب عليهم بقوة وشدو جمعي بيك ما ويدو جمعي بيك ما ويدو جمعي النبي فسر هو المغضوب عليهم وهم اليهود wọn sàmì yahood àbójà máa ma gbó wà lẹ́yìn òun àmì yahood ilé ìwé àmì yahood àti tako òun lè máa gbogbo wò wà lẹ́yìn ilé ìwé máa ṣe àké mànùmá jálé màkòtò ṣùkọ́ mànùmá màkòtò jẹun màkòtò màṣùkọ́ wọn lè yí òun mọ́ra lẹ́dúdú rèé míì.

igboke ne ma makɔde ma tukɔlɔ aya kura mi duki kɔlɔlɔ la ma ba gbɔgbɔ bala wa ale yi ŋgɔdɔ ta ta yi wala tatabɔlɔ kɔma ŋgɔdi bala wa ale yi kɔdi yɛ isu minɛ akɛra kama yɛ isal kofari ɛyi suratul ma'ida suratul nisa ŋgɔdu kɔjɔ kɔla mi yɛ wu tsi kpama ba. غضب الله عليهم قوما وغضب الله عليهم أو لنلعنهم كما لعن أصحاب السبت أو جوكو يقال الله ما تويدو كزونا ويما أما كأبانا سكرافي عليه وجل أبقاتي وبلو بلكي أجيبو أبو زودة بولو بلكي غو شوك إبراء قد تللكم والخامسة أن غضب الله عليها إن كان من من الكاذبين من الصادقين يدعون kíti àkọjọ́ kí ẹ̀dọ̀wó kó wọn kọ́ pẹ̀lú àwọn pàmìlì òwúrú yìí tó dẹ̀wù tó dẹ̀wù ìsìgbàgbọ́gbà màdó yóò wọn lò òun yọkọ̀ ìmàjálé kó wọn yọkọ̀ mẹ́ tàbí ààrẹ ọkọ̀ ohun gbàjábí àgọ́ aláàánàláwọ̀ àlẹ́yìn ọmọ obìnrin gbàjá áńgọ̀ bíbà lọ́wọ̀ alẹ́ ha owó ẹ̀dọ̀ ojú ọkọ̀ ikú àbà ọyẹ́ o tí wọn kọ́kọ́ bí àwọn ilé ìgbésí ẹ̀rọ jì kìí kẹ́lẹ́ mọ̀ owó ẹ̀dọ̀ kò lẹ́tì ìmàjálé ní àmọ́ fún torí kí a gọ́ kìtọ̀jọ́ kí ẹ̀dọ̀ ọkọ̀yọwọ́ gọ́gọ́ bàtàmí ọlọ́jà kò yé ma yahudi àwọn obìnrin rẹ̀ ìmẹ́mọ̀ ìṣẹ́jálì rẹ̀ kọ́ wọ́n yà ṣe ní tó lẹ́bọ̀ nọ́là mẹ́bọ̀ ẹnkọjọ́ ti pàmì yahudi gọ́jọ́ kí ti kú màá náà ọjọ́ kí ẹ̀dọ̀ ọkọ̀ gọ́bọ̀ ẹnu màkọ́nà kíkọ̀ dùtùkọ́ abúwàbìyà bàgàbàgà kó tó gbọ́ alẹ́ tó gbọ́ màá máa nọkọ́ màjálè màmá tọ́nu ká máa jẹ́ kọ́ kàtó ẹ̀ ṣèyàn ẹ̀sùn kọ́lọ́kọ́ kàtó ẹ̀ ti hàn kẹ̀dẹ́ màá mi èyí kà máa rí lẹ́wọ̀n ajẹ́kẹ̀lé àmì jẹ́ àyè ìjáde àtà máa gbogbo jẹ́ àbóyá àmì ti di ní ìjáde màá tẹ́lẹ̀ kẹ́tọ́ ọ̀sẹ̀rí ọ̀kà tó nà kẹ́kì ẹ̀ sẹ́yìn. ojú ẹ̀jẹ̀ wọn ká wala bọ́ọ̀lìn yíò ṣàbẹ́ ẹ̀láìn ìgbàbẹ́ ẹ̀láìn dẹ ọmọnàfọ́rọ̀ wọ́n ṣàbẹ́ ìyàpẹ́lẹ̀ nǹkan máa lè bá níbi ìsà nínú nǹkọ́ ọlọ́rí máa máa nẹ́nu kàkà máa lè bá níbi ìsà àmọ́ lọ́jọ́ dábàá ní ọ̀rọ̀ gbogbo alẹ́ yìí mọ̀ náà bọ́ọ̀lì náà ní ìdó márùn náà sì gbèsè àbọ́ọ̀lù àmì àbọ̀lẹ́ẹ̀lì ẹnẹ ńlá ẹnì jìgìtì ńlá wọn tó dọkà ó yé ma yàgùdú na wàhà àlàjá ìwọ̀n bọ̀lẹ́ẹ̀lì máa ṣàrà ọjọ́ oyí oyú gbòdò ọ̀nà ńlá ọ̀rọ̀ ọjọ́ kí tó bàmọ́ kó àtijọ́ adókè wọn yọ. lókè tọ́gbádágá lé dàmú na ọjọ́ ẹ̀gbọ́n ṣe pọ́ bá ń wẹ̀lẹ́wẹ̀lẹ́wẹ̀lẹ́ ìta ẹ̀kọ́ kéde tọ́ àdágbò gbogbo nǹkan máa ń ràn ọjọ́ ìwò ta jọ ẹ̀jọ kóṣíkóṣí ọmọ ìyàwó ni kó ta jọ kóṣíkóṣí ta kó kóṣí yọ ẹ̀jọ. àròjọ́ lọ náà dẹ ọ̀nà àbòjì dẹ àròjọ́ dẹ nas'alullaha an yujannibaka tariqahu na abiyallahi biki yaji jirona maka ọ́nira ọjọ́ eéjú ẹ̀sùn bì lọ́nà gbogbo ní akéwù ẹ̀ta ojú àkùmara rẹ̀ ó sàkùmara rẹ̀ wọ́n títà máa design àti attract àmúnẹ̀ mẹ́gbọ́ àṣẹmí kí attract àmúnẹ̀ kámúnẹ̀ kí ya is imposition of telling you how to worship him. O ní ráìtì dàtà mẹ́ra rẹ̀ nílẹ̀. Sàmì àyà dìzáìnì ẹni sàmì àyà tó kádà masses máa tọ́kọ́ wọn mẹ́. Tàpá mẹ́wọ́n mi lọ́gbà nígbà tó yẹn lọ àtàkì ni alùdó pẹ̀lú rẹ̀ gbà wọn àwọ́jọ́ ẹ̀ rẹ̀. Hmm. Ẹ̀mí dábàá wọn yẹn àrọ̀ yọ̀ ọ̀gbà mi ni. Àkè hmm. àwọn àgbẹ̀. àgbẹ̀ awọ́yọ̀ wọ̀nyí ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá máa wọ́ yóyóyó oyún ọjọ́ lẹ ọjọ́ kẹwọ́ ẹ̀ lórí ìdìbòdò difference are very far a máa wọ́yọ̀ ọjọ́ kẹwọ́ ẹ̀ lórí ìdìbòdò báyìí máa wọ́yọ̀ ọjọ́ ogún ẹ̀wọ́ àtẹ̀lẹ̀wòdò ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ọjọ́ kẹwọ́ ẹ̀ lórí difference which is far mímẹ́rọ̀ la máa ń ẹ̀rọ ń bí kọ̀ǹfẹ́ pé ọdọ́ mẹ́wọ́ ẹ̀rọ ọ̀wá yìí àmà àwọn yẹn wọ́jọ́ ọdẹ lẹ́gìdá alìkìyàmọ̀ ní náírà lẹ́ọ̀gẹ́lẹ́ ọ̀rọ̀ nàbọ̀yọ́ náírà rù ọ̀tàkọ̀dọ̀ yọ ẹ̀tọ́ kà ọ̀rọ̀ yọ ẹ̀tọ́ kà sí àmì téèyì àmọ́ ẹ̀mdà yìí masalasi bó mara ẹ̀mdà yìí yọ ọyọ gbé mara ọjọ́ dábàá lọ́kọ́ yọ kà gbogbo kẹlẹ́ ọjà nílẹ̀ káp àmà wọ́jọ́ lẹ́ máa wà ẹmọdọ owó dàgẹ̀bó dàbíà alùpùpù máa ń wá ọgẹ́lẹ́ mà náà wà ẹwọn ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ ọdọ owó ọgbọ́ àgbèlè wúdú yìí alùpùpù máa ń wọ̀ yìí ni kí nàrí dàbàtà rí dàyà bèrè ju kí wọ́n wá ayọ̀ ti gbélé lè ẹwọn ọgbọ́ ju pẹ̀ka náà ti máa ń yá àrẹ ọjọ́ kí má máa nínú màlúmá kọ́mítì emu chẹ́ǹjì ẹ̀ńtáyà lẹ̀ pàkó fímúrídà pàkó. so ami maghdubu alayhim ndege nema makodema tokolo on jami yahud ami abdallin ama jami nasara fasara kone hii koma kidogo yahudu kwani nasara yimi umola bala ejobo ene ki akojo katuka ya a a ojo ke anu na ele ajami yahudu eh ọ̀rẹ́ àdámì nẹ̀sára nábẹ́lẹ̀ kàmẹ́ mọ́bí àmẹ́lẹ́ kófíìsì tó yàn ọ́ ọ̀làkọ́jọ́ ẹ̀ka ọ̀rẹ́ ìmọ̀wòlóbi àlẹ́yìn wọn bọ́ọ̀lì. àníbi pọ́wọ́ àwọn ẹni tí wọ́n àdé ti tẹ́rẹ̀ nìdí yẹn ni alìmọ̀wòlóbi àlẹ́yìn òmùlẹ̀ ẹ̀wọ́dù ọ̀bọ́ọ̀lì òmùnàsára àníbi ọ̀rẹ́ ẹ̀ka jáde. alùpàá níbi àkọ́ kẹgẹmí kùránì dìgẹgẹ ní pọ̀ọ́tọ́ká mbó ọjọ́ adúmọ̀ amalmọ̀gbọ̀gbọ̀ aléyìn a lè gbọ̀gbíbà àmàwọn kẹlìmà gbọ̀gbíbà gbọ̀gbíbà lẹ́sàwọ́ ọjímà mbé kìsàmọ́ gbọ́ lé nàgídẹ́ kẹgẹmí olùkàmà kìsàwọ́ ya kùránì kẹsẹ́ ní dùn kẹsẹ́ ní ti kọ̀fẹ́rẹ́ jẹ mú kẹlìmà gbọ̀lẹ́l gbọ̀lẹ́l gẹlẹ́l mọ́jọ́ta yìí ama tabino lwe bie chubi una notaka dojo angu una yake غير المغضوب عليه ولا الضالين هم النصارى يعبدون الله على جهل وضلال نسأل الله أن يجنبك طريقه ودليل الضالين دليل مبيك جمعنا لا قم ما يكره قل هل, أنبئكم بالأخفرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قل أنبئك كما هل أنبئكم أيضا قد لبار بخاسرين أعمالا أبل ما قومي أخسرين أقول تقول تقول خاسرين أي طيب، أخسرين خاسرين خسران في مبالغة خسران وفي مبالغة خاسرين تمنوا أخسرينها هذا خاسر وهذا أخسر أما هو غجل إشوه تليرا منه فقو أن إشوه تليرا يعملوا غيبا وفي أخسرين ما ذلك أن يكي الرجل ní ọ̀bàtà dùn wọn làwọn ọkọ̀ pàbẹ́rọ ọ̀nà ọjọ́ mi àlejì ìje lọ́nà ọjọ́ gbébi kọ́lá jálejì tó dọ́jọ́ pẹ̀lẹ́ ní èkìlì ọwọ́ ìwọ̀n ẹ̀dọ́mọ ọjọ́ ní òun tẹ́yìn ẹ̀dọ̀ ti jẹra dúkẹ̀dọ̀ gbà lákòlù òun ìlé pé pàmì kọ̀ dúró jálejì dúró pẹ̀lẹ́ ní òun ìyàwó bàtà dùn wọn làwọn tó dé ọjọ́ ní kéjú ní ìyáàrùn mọ́ ẹ̀kọ́ nùrọ̀ mi ẹni yóò yà gbọ́ owó wéwu òun kọ́ ní tí dọ̀bàtà wọn léwu torí òun lè ra gbọ́ wọn kàtẹ́nu òun ò sí mẹ́. ngbó èyí èyí èyí máa jẹ náà wọn máa jẹ dá ẹnu òwúkó lórí àmọ́ òwú méjì ìwò méjì tòwò tó lè rẹ́ ẹni ní dọ̀bàtà wọn jọ lórí abalẹ̀ nàlẹ́ yà yẹ ni kó lè hàn òun lẹ́bi ìlú kó wù. بالأخسرين أعمالا aida ku bi labari mumen e abe ki tuhutu le amelu hui ukubila mume matina mumaga made alladhina dhalla sa'yuhum abila uche badama imulwa bono yote fil hayati dunya e udiyo wa madiyo yelemi mamoni ozo tane manya ci ya doma eu ma ce ko ya trakta mu ne ma kokowa kamu ne ki wuru mo ele na ma kula ko ma ci ngbe ka ce ko jo amu ba de ele ro ma ni e ba ma je ele mi tu ko ta ma ki je doma na ma je le wo ya sabuna ama neju annahum yuhsinuna sun'a ama se sukolo yo memele yo lema ee makita ma dizaini taka mate kìmá ṣe kí wá kúwọ yọ́nà màtí lẹ́ni a máa gbò pé máa rẹ̀ àwọn yọ̀nyí táàmà ọ̀bàtà tí wọ́n yọ ọkọ̀ pa bí ẹ̀yọ̀nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ kú yọ̀n yọ̀ lọ eré gọ́gọ́gọ́gọ́gọ́gọ́m aláàlẹ́ kó òwò máa wá bí ẹ̀tọ́ náà kan? tó ka jẹ́ oyé ọjọ́ náà kì í ọkọ̀ yà yáwó yá ìmọ̀kọ́ òdòkú yìí ń yàtọ̀ yìí lulu pẹ̀lú yọ́n lulu jẹ́ngẹ́ yọ̀ jẹ́ pẹ̀lú ti kọ́ ànàdì eke kọ́lẹ́jì kọ́ àbí àyè kọ́lẹ́jì kọ́ yóò bí ewu ànumọ́ ànumọ́ jẹ́ ti gbogbo náà yá wéwu kọ́lẹ́jì yìí kì kọ́ ẹni tó kì lé ẹdọ́ dáwọ́ ẹwọ́ kàkíkà kọ́lẹ́jì yìí agba clearance pa òṣẹ́ kì í hàn ló pàkójákàdó òṣẹ́ kì í hàn ló ikọ̀ gọ́ọ̀dú gbá máa dàpọ̀ lórí òjòjì kú ìyẹn ìtẹ́kù má ló jẹ́ yìí ọ̀nà méjì máa ṣe ẹnẹ́ka ó ṣe èwọ̀n ìlúlówó tó gbà wò ìlú kú èèyàn kan wọn bú ìlú ló jẹ́ mẹ́yàn wọn máa ń jẹ́ kú ìyàmọ̀ yà kú ìyàmọ̀ wọn ẹni èrò yàmúta sí kọ́lẹ́jì kọ́lẹ́jì ọ̀ mẹ̀mẹ̀lẹ̀ ẹnẹ dúkìlì dọ dágbà kíkà àgbójà ní onye kíkọ sí gọvanọ dúdọ tọtakàdà wọn ní àti chairman kẹnẹ dún ti commissioner of education delegation dúnmún òun gbẹdọ léhùn kàṣìrì yẹn akọ iye òun lẹ́nu gbogbo gọọmenti allocate nǹkan gbogbo kò máa ma àwọn gọọmenti wọn yọ kí gọ́ọ̀mẹ̀ntì kẹ́lẹ́ ya àmì òun gbà kẹ́ rọ̀ mẹ́rún ibi kí gọ́ọ̀mẹ̀ntì yẹ ọmọdé máa kéré òun máa bà ọgẹ́lẹ́ ẹni tó kéré àrọ̀ ọjọ́ àrọ̀ ọjọ́ nù gbà wọ́n máa gbó mi ìṣúdó máa ya ta òyìn kọ́ òkú ìjàgájọ́ múnú ìdí ọ̀tá ẹwọ́ ọmọ yíyàn níyàn níyàn ní àmà ní bẹ́ẹ̀ mọ́ fi tára ọjọ́ ìwọ́ ti papọ̀ òkú àmì ọjọ́ ọ̀nà máa ẹwọ́ ṣe máa ọ̀wọ̀ ṣe torí mọ̀ bàtà ṣe wọ́n yọ ọkọ pàdé lórí méjì aago méjì òdu màdé ìdí màdé àdúrà màdé ọjọ́ máa nọ̀rọ̀ a kọjọ́ ẹgbàgàmà yé ilẹ̀ ẹ̀kì wọ̀nyá tẹ̀bùnà ànáhùn yóò sinú na súnà mà níyú kàtà máa ìmà ọkọ́lọ́ yóò mẹ̀mẹ̀rẹ̀ sí tọ́ra balẹ̀ àti tẹ̀yí àpátara àmà yà á jùlọ àyẹ̀ ọmọ bẹ̀rẹ̀ mà ní sẹ́rì nípa àlẹ́ yíwọ̀n máa ń ní gẹ̀rẹ́ ọjọ́ kí lọ́wọ́ àtọ́mọ̀ kọjọ́ múlẹ̀ mego amekaratu gida ya kwalo yushe gomeji ama na gudubu alayhim bama dolina ko mene amali meji jileba ene duke mola goja nabi muhammad ali meji le ele elio kaungia o ene lo o yi dinga do ene lo o kama do wala o yi akini ma jalimu o bisukolo máa lọ ní ṣe ìní máa já ní ìkọ́jẹ̀wọ̀ ìkọ́dù màtúkọ́lọ́ ìwọ̀n lẹ́nu aláwòyà níbi mọ́ọ́mọ́bì ilé tí a máa ń lọ́kọ̀ tó wọ ayé yìí ọ ìyà ní ní máa ní adínìṣẹ́ fọ̀jìfọ́jì kàmí máa lẹ́mi fọ́jì hàn pàápàá àbẹ̀ká máa ní fọ́jì hàn máa pàápàá òun máa ṣe ojú àkádínà yọ́dọ̀mọ̀

kódọ̀ yóò máa dọ̀ mọ́ wọn yá mọ́ máa gbóyún náà tọ́lú májẹlẹ́ ó àní ọ̀dà níbi ọyún ìnàdà ló ti wá ńgbò màdúgbò ọláwọn bírí mánìtẹ́ àkọ́rínà àmàlẹ̀ ọlẹ́dúnà bọ́ọ̀lá ta yóò fẹ́ àyàtẹ̀ dúnìyà kọ́lọ́ mọ̀mú lábọ́ náà ọjọ́ tí wọ́n fọ́jọ́ àwọn yìí wọ́n yà náà abele mda magone na ami mi ma ma design ni le ma ka ke se yan ngo ma ngo ngo mi ka ju do lo la yo mo a so po ka do we ko e ne de mi ru yi se na ngo e go e le wa mo se o de de ba ka ma go re le bi ai male re re تدو إلى دين النبي من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد إنما ويواجه بيديه وبيديه أم يجاهل كما ضال هو يجعل المغضوب عليه كما ويقبيتك ويوكو يعني محمد إمام دو بيولو قدما المغضوب عليهم فما ضالين أو إنت المغضوب عليهم أولولا oyin da ma bole na olola oyin di mixture amal maghdubu alayhim bamu ¿eh? ama boli ibada dugma ti papo kap oyo aya gba aya onde kul ha unabbiukum bil aktharina amala kauma fudi labari ẹdínlẹ̀ mọ̀ má gàmà rẹ̀ ẹ́ alẹ́rí nà dọ́là sàáyú òǹjàbẹ̀ sàáyá àbílẹ̀ òṣè màmú òṣè màmú gbọ̀nùgbò jẹjẹ wọ̀nyí ìmúlá ìmìta àyẹ̀wò ńlá àmàmà àyẹ̀wò ṣe máa dọ̀ lá ẹ̀rọ ẹ̀kúrẹ́jọ méjì wọ́n mi ṣe. sàáyùn ukọ́lọ́ ìbádàmà ìmújẹ̀wò gbọ́nlá ìmúlá bọ́ọ̀nà àtìdúgbà máa kọ́lọ̀ ọjọ́ tẹ́ ọ̀nà kọ́lọ̀ ọjọ́ ìbádà ìzíkiri gbẹ̀gbà máa ṣe dẹ́ bọ́ọ̀nà àtìdúgbà máa ṣe dẹ́ ọ̀nà ìkà máa ṣe máa lè mú kọ̀ bí ọjọ́ tẹ́ ọ̀nà ọ̀wọ̀ kanílì ní àgbà máa ṣe dẹ́ ọ̀nà kíkà lọ́la ìyàlọ́la ti dẹ̀rí ìyàgbọ́ èémà tí é dùbí kí kíbúlà ọ̀nà ẹ̀mú bìdà kí kíbúlà yíyà náà lọ́la ń di ọ̀wọ̀ jẹ́ máa wà tó dẹ̀ gbọ́nlá àzàfà àbẹ́kì sáàyè ẹ̀mà ń dàkí sáàyè kí lè bóyá ọgbà yá níbi hà wòlá ẹ̀ka sàáyúhùn sáàyàn mẹ́ṣkúra òbẹ́kì sáàyè ẹ̀mà ti sáàyàn mẹ́ṣkúra rẹ̀ ti. ضل سعيهم وشيمة الله في الحياة الدنيا كل بمدين لم يمسكي ìṣẹ̀rọ̀lá bọ̀ ọ́nà yóò yóò tẹ́ ó lóge ma ní ipò ma láyà ẹgbẹ́ akẹ́dì ya ma ní ya ẹ̀mà ààbò ẹ̀ wọ́n hù ya àṣàbùnà anáhùn ya sì núnà fún á àmà gọ́lé ma ẹni kì á ti kọ́lọ̀ yóò mẹ́mẹ́lẹ̀ wọ́n kẹ́dẹ́ akẹ́kọ̀ọ́ tó ti ma jẹ́ na wọ́n ẹ̀jẹ̀ wọ́n ẹ̀ta dẹ́nẹ̀ wẹ́lẹ́ jẹjẹrẹ ilé mú ẹ ó wọ́n mọ̀ ìwéré kòmí àpèrè ní mi ó kòmí àdánwò ní èlì ni ohun àbólẹ́ ó mọ omi mú dẹ́bẹ̀ pa ìjà ńlá ó ní àbẹ̀ pa ìjà ńlá ó máa wá dé omi òun àti ó yí mi omi á lérò òun àti ó yí mi omi á lérò bójú lẹ́gìdọ́ lérí mẹ́mdà àgbàjálà ní àgóyí mẹ́fẹ́ àgbàjálà òkàkè ojímọ̀ òmìnira mẹ́rù ọjọ́ bẹ́ẹ̀ mọ́ ti